bó tẹ̀lé pé the same thing náà ló tún ṣẹlẹ̀ ní ọ̀tẹ̀ yìí we came behind the schedule bó tẹ̀lé pé nínú fífi ọlọ́run náà ni it is not within our own will kálá subhanahu wa ta'ala kó gáìdẹ̀ nìkọ̀ọ̀kan wa tí ó ju ọ̀nà èyí tí ó yọnu sí ibi tí adánu dúró onáà ni mọ̀kọ̀dìmáàtì àti lérè pé àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú orin tí sheikh wa kọ Ibn Taymiyyah àtàmà sheikh Islam eléyìí nínú àwọn tí ó yẹ ká understand o náà ni pé wọ́n pè orin yìí ìwé tí wọ́n kọ orin wọ́n pè ní láàmì ìyájú ìtí wọ́n sì ń pè ní láàmù gbogbo àwọn àlàmọ̀ nínú lẹ́tà Arabic letter so wọ́n tàbí orin ní láàmìyà ti Ibn Taymiyyah nítorí pé gbogbo láàrin orin àtọ́kù 16 ni ṣùgbọ́n gbogbo ìparí láàrin orin láàmù ló parí ẹ̀ so aláwọn àfáàfẹ́ pé wọ́n sọ pé núnù ni ó parí gbogbo ní táwọn bá kọ aláwọn fẹ́ pé yóò jẹ́ jíìmù aláwọn fẹ́ pé yóò oríṣi lẹ́tà so eléyìí ìwò èrè tó jẹ́ láàmù àwọn ni wọ́n kọ náà ní láàmù tiwọn náà bí kí signify pé àwọn làmíyà pọ̀ ṣùgbọ́n tí wọ́n bí ní pé lẹ́tà tó bá kàn ní èyí tí wọ́n kọ yẹn ní mọ́tà gẹ̀gẹ̀ ìjẹ́ pé láàmì yóò bá ráì tẹ́ pé á ogun tó parí ẹ̀ yóò ráì wọn ò ní fún ní táàgì pẹ̀lú lẹ́tà wọ́n wọ orúkọ míì fún mi eléyìí olóbi orúkọ láàmì yá tu sheikh wa ibùn tèmíyà kánà subhanahu wa ta'ala kọba yọnu sí wọn ẹsẹ̀ àkọ́kọ́ tá a dúró sí ní ìjẹjọ onáà lọ̀rọ̀ lórí pé Sheikh dá oníbèèrè lóhùn lórí ìbéèrè tí wọ́n béèrè pé kí ni àkídà Sheikh àti mọ́síhábù wọn tí Sheikh sì bẹ̀rẹ̀ pẹ̀lú pé ya sa'ili amájíàbí wa àkídà kí rúsìkọ́ ní hùdá mẹ́lìlì hìdá yàtì yẹ́sàálù yóò dùn mí káwárí kò dá tó mọ̀ sí inú àwà tí ní à so yóò dùn mí kó jẹ́ pàwà nínú wa tí kò wà ní kì ha náà sáàrí sáàrí tó bí à wọ́n ní rárá tí mò ń gọ́lọ́dọ̀ wọn nìyẹn sáàrí tó bí à láà tọ́ àlọ́ òṣèrọ̀rùn fún wa kágbìyànjú kámọ̀ sí ọwọ́ ìpínlẹ̀

torí pé aláwọn mọ́sáàbù khawarij aláwọn mọ́sáàbù àwọn ṣíà á ti pé mọ́sáàbù náà láǹpì kí ló sì máwọn èèyàn sọnù àkídà ni tó túnmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn in terms of language wọ́n wà synonymous ojúfọ́nà tẹ́yàn tọ́ àkídà àti ọkẹ́yàn dáàbì táwọn tọ́npa doctrine and creed doctrine and creed in that sense ó ń sàtòjúwe pé ìṣẹ́ ìdẹ́ni ẹlò tẹ́ pé àkídà ni nǹkan náà ní ṣètì ń sọ wọ́n kàn tún ń lò láti lè emphasize pé tẹ́ pé ní tó bá jáde wẹ́jẹ̀ tí mọ́ náà ni kìláàbù mọ́ intaha lọ́rọ̀ ọ̀rọ̀ yìí àwọn tó wá ni àkídà àti mọ́jáàbù ṣékì wá ní yàtá ìrí àmọ́jáàbí wà àkídà ti ìwọ́n tó ń béèrè béèrè nípa àjọ́kànlẹ̀ látọ̀ pé doctrine àtàwọn ojúpọ̀nà tí mo fi ń sin lọ́n kásánmà mọ́rọ̀ ní jáde ń bẹ̀yẹ̀ afẹ́ mọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú mọ́dúnhábù ṣẹ́ẹ̀pá sọ pé pẹ́ẹ́pẹ́ jánibù àkídà ní ìkẹ̀kẹ́ náà ní méjèèjì ṣùgbọ́n tó pẹ́ jánibù síkì yìí mọ́síhápù ń bẹ̀rù ni ó máa jẹ́ kò ní máa jẹ́ asìlù ma ọ̀tọ̀ ni ọ̀tọ̀ in that sense in that sense in táàmù ọmọ jáde ń bẹ̀yẹn ni pé ṣẹ̀fà tí ń sọ̀rọ̀ yẹn so sheik ni mọ́síhápù tí wọ́n gẹ́gẹ́ tí wọ́n máa ń lò tó mọ̀ sí sheik Imam ṣùgbọ́rọ̀ ń bí a ní láti clarify àwọn kẹ̀kẹ́ kan kí ní ta fẹ́ clarify ń bẹ̀ o ní pé ṣe bá sọ pé ń ṣèkì ní mọ́dábù pé mọ́dábù Imam eh, Ahmad bin Hanbali ni wọ́n does that mean pé gbogbo àwọn mọ́dábù yòókù o ṣùgbẹ̀gbẹ̀ ni wọ́n wèlò ara jẹ́ bóyẹ pé nínú tààgbọ́njúbá ní ọ̀dọ̀ tiwa ń bí o ní báwọn bàbá wa mọ́ ń jẹ́ kó yíwa pé ẹwà ohun bẹ́yà ṣàfilẹ̀ ìsọ̀bá yà ń bà nílẹ̀ yìí ìsọ̀bá gẹ́ mọ̀lìkílà àwọn olóòbí ẹ̀yọ ọmọ náà ni dọ̀dámi báwọn àpá àtàrà táǹpẹ̀ láwọn ṣe yóò kọ̀tàǹpẹ̀ láwọn ṣe ìsìlámù dọ̀dámi báwọn náà wọ́n mọ ìgbẹ̀ta yọ lórí pé ẹwù mọ́sáàbù amọ́jùlẹ̀ ìmìnà wà ìgbò mẹ́ náà a rí nínú àwọn ló jẹ́ pé tẹ́bá lọ wò àwọn ìsìyàrọ̀ tí wọ́n mí ìgbẹ́ tó yẹ kó bá ti mọ̀lìkí mu tó ìjẹ́ kó pa ó tako ìsìyàrọ̀ ti mazhabu imam wa ahmed bin ambali aláwọn ìsìyàrọ̀ ti fẹ́ kó bá ti ṣàfihì mu alẹ́ ìfẹ́ kó bá ti imam muslim a ní gbéra wa sí pé ẹwò wọ́n ti ní west africa mọ̀lìkílá wọn náà mọ̀ lò lọ ìyẹn yóò wà bọ́ sínú pé

wo èta apáta àwọn bàbá ń tí un láàrín òmọ̀ sí jẹmáà ìta ọlọ́wọ́ dá wọn lórí pé àwàdà òkà náà sí kèrè fún àwọn bàbá tí wọ́n dákọ̀ ọmọdé ignorance dáwọn láàmù sí kèrè pé ignorance dáwọn láàmù ìyẹn ń sọ fún wa pé táà bá rí náà sùn tẹ́nìkan wọ́n dákọ̀ pé ìmọ̀ tán bá kó gbogbo àwọn mọ̀dáìbù mẹ́mẹ́rin dé mú yẹ kí mọ́dáìbù ta ní ju mẹ́rin lọ ara àti sọ ní ká sọ pé mọ́dáìbù mẹ́rin náà láni ìpínlẹ̀ fi àwọn dáìbù ara àwọn mọ̀dáìbù náà ni wọ́n pọ̀ lọ́bà bàbá rẹ̀ sùfìyànù sáwọn ìpínlẹ̀ fi wọ́n sí tó ti yí báyẹn kìí ṣe mọ́dáìbù mẹ́rin láni ìtàlábẹ́ múlò bẹ̀rẹ̀ tí kàbá àjọgbà àwọn ọ̀rọ̀ tó bá ti jẹ́ pé ní jurisdictions kan tó bá sì gbábẹ́ máa wà á wà gbogbo èwò ló lẹ́rìí ẹ̀rí ló kàn wá láti máa rò ìyẹn lọ́pàá fẹ́ gbogbo àwọn tọ́mọ́ sọ fáwọn tẹ́lẹ̀ mọ́dá àgbàríkà ọ̀tẹ́lẹ̀ kìíní kan yìí àwọn tán bá jẹ́ pé wọ́n ní pure mind nínú wọn wọ́n mọ̀ pé kí ni ẹ̀rí lágbájá base lórí on what part? on what theory lágbájá ẹ̀rí rẹ̀ ṣe kí ni ló base lé lórí nítorí pé bẹ́ẹ̀ àwọn mọ̀dá ìbùn yẹn ìní ìfẹ́ pé táwọn base theory ti wọn lé lórí pẹ́pẹ́ àdínkù mọ̀dọ̀ pẹ́pẹ́ sánàdì àdínkù yẹn wọ́n ò tí ì ṣe ìdìrọ́ọ̀kù tẹ̀sẹ̀ ṣòwò rẹ̀ ó ti fún wọn gbé wọn base àbí wọn mọ dọ́kì wọn lé lórí tí mọ́síláàbù ní owó àdẹ́rẹ́yìn tó wọ́n ṣe rìsáàtì orí àdìsì táwọn yẹn lò wọ́n wà ní àdìsì lágbájá lò àdìsì dọ̀ ìfún ilẹ̀ káwọn bá mọ́síláàbù yẹn lọ so àwọn tí wá rí àdìsì hasan àwọn àdìsì sọ̀hí tó sọ̀rọ̀ tó takò ìdá eré làwọn ó làwọn nílò yẹn ètí bí mi so yẹ báyẹn ní àwọn tó bá jẹ́ pé tẹ̀kìlìdì àwọ̀mù ni àbí tẹ̀kìlìdì torí pé tẹ̀kìlìdì àwọ̀mù mẹ́tẹ̀ẹ̀tì ẹ̀gbọ̀n Jánibọ̀ àkídà ẹ̀kùn gbọ́dọ̀ máa tẹ̀lé èyàn kan jọ anyhow. It must be on facts. Jánibọ̀ àkídà ẹ̀kùn gbọ́dọ̀ máa tẹ̀lé èyàn kan, it must be on facts. Fact yẹn ni pé, torí àkídà sọ̀rọ̀ tó rú gbígbé ọ̀rọ̀ ìkìlàfàt. Àkídà kò sọ̀rọ̀ ìkìlàfàt náà àkídà. Ìdá ń pè ní ìkìlàfàt, of opinions kò ti ti jẹ́ conflict of opinion nínú ọ̀rọ̀ àkídà is either here or so tábà tí wọ́n sọ̀rọ̀ pa àkídà ọ̀rọ̀ mọ́dáàbù fúrọ́ òwò gbọ́dọ̀ máa wọlé pé ẹ̀yìn nígbàtí àbájẹ̀ wá owó sùsùsùsùsùn alọ́rọ̀ kò wá mọ̀ mú ìmọ̀mọ̀lìkì sáàdì báyìí níbi àkídà ṣàbìsáàdì anípò wọlé kí ẹ̀ta mọ́dá kọ àtàmbánà tẹ́ntẹ́ni òmọ́ jíṣẹ́ tọ́rọ̀ wọ́n láìkì láńsọ ní ó wá sọ̀jú tí wọ́n ní átàǹtà náà sọ pé ẹjọ́ tó yá kí ló kí sáré ẹgbẹ́ kásọ̀bá náà mọ́ sọ̀rọ̀ mọ́ ẹmọ́ jù ní ọ̀rọ̀ aláwọn akẹni tí a ò bá yá mú ti sọ̀rọ̀ pàápàá wọn even nipa lórí ọ̀rọ̀ òfin àwọn ṣẹ̀ríà ọ̀kan ṣùgbọ́n a sọ fún wa pé ọ̀rọ̀ àfídà kò sí controversy kankan conflict of opinion kò sí ìdára pé ẹkọ́ wrong àbóse kí ni right now àti wá ní mazhabu àti àfídà bí máa nà wáhid fílì usul níbi táà ń pè ní usul àfídà doctrine and creed that is it ṣùgbọ́n níbi ọ̀rọ̀ kúrú jẹ́ pọ̀lẹ̀bẹ̀ ti fẹ́ lọ mọ́sáàbù àgbọ̀rọ̀ máa jẹ́ mọ̀kànlìbùn tí ẹ pé mọ̀kànlìbùn náà àmà tí ẹ pé yóò jẹ́ pé afọ́jú lẹ́kọ̀ọ́ máa tẹ̀lé gọ́gọ́gọ́ ẹ wo bí wọ́n bá lo ṣàbí jẹ́ mìíràn ló mọ̀ ẹ̀dìkí ṣe tó jẹ́ ìsìn náà lájọ wà fún ó pọ́sílù ó ti báyìí but ẹn tó bá ń rí sí àrọ́ ti tiẹ̀ bí ìzọ̀dẹ̀dì ìdí tó ti bó tẹ̀wọ̀n ju sọ̀rọ̀ ti tiẹ̀ lọ òun ó máa lẹ́nà sọ̀rọ̀ ju ṣùgbọ́n bẹ́mà àwọn nǹkan ní tó jẹ́ pé ẹ̀yìn méjì lè jọ ráì ẹ̀yìn méjì lè ṣe kí ni ẹ̀lè jọ ráì jẹ́ ọjọ́ pa tí nínú àwọn ẹ̀tẹ̀rẹ̀ ní náà tánàbí sọ pé ogun àwọn sọ́bà méjì ṣe kí ni ogun ẹ̀lẹ́jọ wà ṣe pé kàtíkẹ́ ìdáàbò wáyé ó pọ́ sí ìkẹ́ méjì jọ ráì ṣùgbé tó máa ń tẹ̀lẹ̀ ní pé ẹlòmí lè méjì ti tiẹ̀ lórí ẹjẹ́ má pèjú ìkan wa tàbá ṣe ìrìn àjò ìjọ mélòó la lè kírun kọ́tùrùmọ̀ ó yá ẹ̀dá mi. Ayẹ́dẹ̀ ọjọ́ mẹ́ta náà. Ó yá àwọn títà. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́ ẹ̀tú dápọ̀ ẹ̀rí fọ́ yẹ ẹ̀rá dápọ̀ ẹ̀rí fọ́ yóò mẹ́rin wá òun <laughs> Now, now, now, one out, please. Now, it will make our understanding. Ẹ wo gba àwọn arẹ́rì arẹ́rì yẹn, lóòtọ́ ará àwọn àfá tó jẹ́ pé mọ́sáàbù tí wọ́n gbà ìkọjọ́ mẹ́ta ni. Ará àwọn fẹ́ pọ́n òpin ló kèṣọjọ́ mẹ́ta, ó túnjú bá ń lọ. Ó ń kálí pé wọ́n ń bèèrè lórí fàtí pé, kí ní táwọn fi sọ pọ́jọ́ mẹ́ta ní pé pẹ́gbà mẹ́ta lọ sí ogun báyìí òmìnir mẹ́ta báyìí lọ ń bẹ̀ tó fi kíkọ́ sí tó fi kò mẹ́ arẹ́rí àwọn tó wà sọ́tọ́ ó jù bá ń lọ torí pọ́jọ́ pẹ̀lú táàmì níbi ìlú nígbà tí ó di yọ́mù eh, fatihi níjọ́ tí wọ́n ti fatihi mẹ́ta arẹ́bìlò jọjọ́ mẹ́ta lọ ó sì fi gbogbo ẹ̀ kíkọ́ sí so wọ́n mú pàtì wá pé tóbi náà lẹ́bi gbogbo ọjọ́ tó lò ní mẹ́ka yẹn fi kí kọ́sùrù ajẹ́pẹ́ kí ìṣẹ́jẹ́ mẹ́ta ni ó mọ̀ àwọn school of thought kan sì dúró yí pé ọjọ́ mẹ́ta ni ṣé ẹ pé wọ́n bá ti mọ́jọ́ ń bèèrè lórí ẹ̀ so àwọn ará àwọn kàtọ́ tó máa ń ṣe deep research pé no ipò bá ti ẹgbà wà bẹ́ẹ̀ lọ fún 20 years mọ́ kí lọ ló jẹ́ pé àwọn program ìfẹ́ àti travel láti ilé ọ̀kẹta ọjọ́ kí mọ́já ṣé ò tí ìgbẹ̀wọ̀n kírun ó sì ń kíkọ́ sí ìlọ àwọn pẹ́pọ̀ gbà ní máa kí lọ ọ̀ntì ìgbà tó bá tó kò mẹ́ ló jẹ́ pé gbọ́tọ̀ bá wà ní sílẹ̀ ìdí ojúmọ̀ ìbàdàn ọwọ́ àdọ̀ ọlọ́rin ó ní máa kíkọ́ sí rẹ lọ kí tó gbàdọ̀ ojú márùn-ún rẹ̀ ó mọ̀ kíkọ́ sí ìjẹ lọ tó bá tàn wọ́n wò pé mo ti dáàmù kí jù tó bá wò pé mo ti dáàmù kí jù pé jẹ́kẹ́ mẹ́ jẹmọ̀ jọla jẹmọ̀ nígbàtẹ́ pàwọn tó bá wà ní mọ́sáṣí ìwò kan látàgbẹ́kọ́ olómọ yìí so o lè padà mọ́ interchange ẹ̀ kí wá dẹ̀ yìí àwọn tó sọ pé a lè kí tẹ́bá mọ̀ ṣe lọ tí ìgbà láti kó mẹ́ wọ́n wà lo ẹ̀rí Anas bin Malik ọdẹ̀ alata tí a tó sàhábà ládá wọ́n wà lọ ẹ̀rí tí pé anájúgbónù mọ́líkì ti lo in tó tó odidi oṣù mẹ́rin níbi kan tó ti gbogbo ẹ̀kíkọ́ sùn tó kí wà ah, agbáàrin lẹ́yìn wọ́n mú àwọn tó sọ pé a máa kí lọ ìtàǹfẹ̀fẹ̀ àwọn tó lọ pé ẹ̀rù gúgú gbà tó bá tẹ̀ lórí tó wà náà nígbà tí nìkan máa kí lọ àwọn yóò máa rẹ̀ rí pé a ti rí ẹ̀rí látọ̀dọ̀ Anas bin Malik tó sọ fún wa pé gbogbo ìgbà tí Anas bin Malik lò ibi tó wà yẹn ló fi ń ṣe kíni ló fi ń ṣe kọ́sù tó sì ti lọ bí fọ́mọ̀n fọ́mọ̀n ìgbìyàn àwọn àmì ìjọmọ́ ìjọba ìwò alọ́dún tó ti yé bàmù

ẹ̀rí yẹn ti sọpá ṣe wọn in that sense yóò wà wọlé pé mẹ́bá wá jẹ́ pé wá ń kí lọ báwọn gbogbo gbàtọ̀ bá lò mẹ́kọ̀ sàbúrú mẹ́bà ó ti yé bẹ́ẹ̀ sì ni ẹlẹ́ mọ́ ṣe ìtì ìmáàlù doctrine kan tẹ́ẹ̀kẹ́ nìkan ní ó ráìtì ẹni kò ní ṣe kí ni kò ní ráìtì ní mazhabu àbíjánibù fòrò tó jẹ́ pọ̀rọ̀ fòrò ò ní o tó ti yé but ọ̀rọ̀ àkídà léyìí tí ó ẹ́pọ̀ ni wọ́n bí ṣèkì léèrè in tí ṣèkì ti ń dẹni ẹgbẹ́ òun pé àkídà ìdájá yẹ ọ̀dẹ́ so yes or no ni mọ́záàbù tí wọ́n wá lò ń bí orin ṣèkì tàǹsọ̀ lọ́wọ́ ìtàǹṣiṣẹ́ rí ọ̀lọ́wọ́ yìí mọ́záàbù doctrine and creed ṣèkì wá ní ọ̀hálìkùnkẹ̀lẹ́ ṣèkì sọ pé yàtá ìrí àmọ́záàbí wà àkídà ìwọ́n tó ń bèèrè ń pa mọ́dáàbù mi àti àkídà ní àbùkù fífì lẹ́fílẹ̀ ìwọ́n tó ń bèèrè ń pa mọ́dáàbù mi àti àkídà mi wà mọ́ gbọ́n rùsì kọ́ ní ìhùdá Tábàgbọ́n ṣe ìwàfẹ́ tó lòsìkọ́ ní ìhùdá ó ti wá ní wà dùá òsìkọ́ ní wúdá ah, ọlọ́run fi ìmọ̀lẹ̀ ẹ̀rọ mi lọ́rùn kọ́lọ́run tó bàmọ́ rírà lọ́rùn òsìkọ́ ní wúdá ìmọ̀nà ọlọ́run gbàgbé àmìrí lórí kí wá ní táǹkì ìlú ìyá àjàjá sheikh kakọ́tọ̀ ní ẹ̀dá káṣe ṣẹ́ríkò rẹ̀ ma ń lílì hidaya ti yẹ ti alú ẹ̀tẹ́ pé ma náà ti ẹ̀nìkan rẹ̀ ma ń tọrọ lọ́wọ́ ìmọ̀ná rẹ̀ ọ̀dọ̀ ìnáà yóò ti ma tọrọ rẹ̀ ẹ̀tọ́ pùlọ̀mùlọ́mù náà ti yẹ pé ìmọ̀nà láyé yìí ọ̀dọ̀ ẹ̀ yóò ti ma tọrọ rẹ̀ ìmọ̀nà tó má ní ọ̀gẹ̀ lè mọ́ rí tí wọ́n ní sáàpẹ́ ní ìdáyà tàbá pé ìṣàlàyé rẹ̀ a ní ìdáyà ìdáyà tó jẹ́ pé a ní ìdáyà ìdáyà tẹ́kún ní mẹ́sìrí ìdáyà dìlálà ìdáyà tún dìlálà tí ìdáyà tún dìlálà tí wà dáàwà tí wà ìrìṣà yẹn ni pé ìdáyà references You asked my name to my surname. References ṣó ti yé báyẹn kí ní ìdíta fi pè báyẹn ni pé ṣe mọ̀ pé ẹni kọ́kọ́ máyà kò nígbà kí wọ́n ṣàlàyé lábẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà ní subhanahu wa ta'ala ó signify pé ìdáyà kan wà ni pé ìdáyà ìtí ó jẹ́ pẹ́kọ̀ ní ṣe pẹ̀lú pé kọ́lọ̀un dáyà it's based on the facts lórí ìpínlẹ̀ tí ẹ̀rọ ń ṣe àpèjúwe ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó sọ ní sọ́tù balẹ̀ ọlọ́ọ̀ sọ pé wáhà dẹ́yìn náà hù nàjìdẹ̀ yìí wàhàdè ìnáhù nàìjíríà tí ọlọ́pàá dé gẹ́rán sọ́rọ̀ wàdìtánán ẹ̀hẹ́n kí a pé ìtọ́lọ̀ ọ̀pàá dé gẹ́rán sọ́rọ̀ kìí ṣe ìdáyà testing kò it is basically lórí ìdáyà pé wàdìtánà wà ṣàfàtẹ́yìn àwọn structure ara wa in tí wọ́n mọ̀ wí in tí wọ́n mọ̀ ṣẹlẹ̀ sí wọn ọlọ́run bá dẹgbẹ́ fún lòótọ́ wa tọ́nà ṣe nígbà bí jáde pé ọkẹ̀ ká bá tí à èyí ti ní rí ìkà ẹ̀rẹ́ ìjọ́ kan wà program kan wọ́n ní kábà kan wá kàkùnrán bẹ̀rẹ̀ wà ní àfáàsì kàbà tí àti àfáà mọ́ pé tó kò ṣe náà lè fi ẹ̀fẹ́ ẹ̀rẹ́ lórí ìyẹn lè máa gbà pé pé ìmáà ti ti máa ń kíyàn fún lórí tó máa ń kíyàn fún ẹ̀rẹ́ lójúmọ́ lórí ti bá dé àkà ṣó

ètò bẹ́ẹ̀bẹ̀yẹ ìdáyà ìtọ́sọ́nà kò síbi tí ò ti lè wá so ìmá bẹ́ẹ̀núẹ̀ ní ìdáyà ìtànsọ̀ ìtẹ́jẹ́ ti Irishad léyìí tó jẹ́ pé it's my based on knowledge being acquired ṣẹ̀káwà fún àfẹ́ tó conflict resolution wọn lọ́nkọ́ school ẹ̀ tó lọ́nkọ́ conflict resolution sẹ́ẹ̀ pé in tí ó ṣẹlẹ̀ ní pé ẹni yẹn there's likely kó lè mọ́ ọmọ bí ẹ̀ ṣe mọ́ wait in náà ṣe máa ń dá sí ìjà so àbí àfá tó fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ àbí tó fẹ́ kàn bí àbí fẹ́ ṣe dáwà fún èèyàn lórí ẹ̀sìn tí ó yé ṣe pé àfá àyẹ̀ tàà dákọ̀ yìí dìmọ́ tó bá ṣe ń ṣe research nínú mọ̀ tó dẹ̀ tún sí kí guidance Allah subhanahu wa ta'ala náà lọ́rọ̀ ló ṣe máa touch mẹ́rin àwọn èsì máa ń sọ ẹni pàtàkì kó mọ́ kí ó gan kò ní presentation kò yé yóò máa kọ́ èèyàn òdì ní ìmọ̀ ẹ̀rọ títà ni pé ó ti àkọ́yà àwọn skill kan táwọn kò ìdán ìdáyà kan nìyẹn ìdáyà ẹlẹ́ẹ̀kejì lè tẹ́kùn gangan ló kàn wá náà ní ń pè ní ìdáyà tó ń òfin ìdáyà tó jẹ́ pé pẹ́nu rẹ̀ dùn kó tó ju kí ni lọ oyin kẹ́nu rẹ̀ dùn kó ju oyin lọ ẹ̀yìn sí tẹ̀yìn bíṣọ̀pù náà kẹ́nu rẹ̀ dùn kó ju oyin number one section kan kò tún amábàrọ̀ sọ ẹdíkì ọjọ́ ọkọ̀ yẹjú section number one gan kẹ́nu rẹ̀ tó kó jọ yín lọ iye òtúmọ̀ sí pẹ́ni tó fẹ́ bá sọ̀rọ̀ ń pẹ̀ sí yóò gbà iye òtúmọ̀ sí pọ́lọ̀ ọba àdìkẹ́ ló lò torí pé ìdárí àìsí ọ̀fẹ́ pè sí yẹn kò sí lọ́wọ́ ti ẹrù ọ̀kan sọ̀rọ̀ ni ẹni tí ó lò tàwọ̀fíìkì ọlọ́run ẹni tí ó dè bá ọlọ́run nìkan ló mọ̀ ó yẹ báyìí ẹnìkan wá wà ẹnu rẹ̀ òjò ẹnu kọmọlẹ́sán ní kọ́ àbáyàn sọ̀rọ̀ gan bí agídílì ìjà ni bí agídílì ìjà ni bí brọ́dà kan nínú àwọn ọmọ ìyàtọ́ mọ́ṣe jáde lẹ́kùn náà bá pé kìí ìtìṣẹ̀lẹ̀ ìdíẹ̀tì ìtìṣẹ̀lẹ̀ wọ́n ni àwọn tẹ̀bí kẹta àti mọ́sáàtí wọ́n ṣe wá sí ẹ̀yẹn ẹ̀mọ́ṣímọ́ṣe pé ẹ̀yẹn ẹ̀jẹ̀ dúró láti sálámọ̀tọ̀ báyìí sọ pé yíyan wọn jẹ́mọ́ ẹjọ́ tàbá tí ó dá wọn kan wà yàtọ̀ wọn jẹ́ bá sọ̀rọ̀ àwọn yóò dáàdùrú àwọn ìlànà bá jí wọn lọ ohun rẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ó kẹ̀ dí mọ́sílì ní ọmọ yàkàkà ìdíje ní nígbàtà sára mọ́tà mo kọ́ ẹwù táàkìrì táàkìrì lẹ́yìn sí yìí wọ́n fẹ́ bá àtọ̀rọ̀ ẹnbọ̀dì mẹ́jì èrò ẹ̀rọ sọ pé ní ẹ̀rù ní ẹ̀rọ lẹ́jọ́ Tàbẹ́, dìdí rò pé àwọn èèyàn dúró. Ẹjẹ́ ká fúnra wọ́n bèèrè, wọ́n lẹ́ sọ fún yín láti ẹ̀kan pé kẹjọ́ kẹjọ́ wá kẹjọ́ wá sí ẹjọ́ wá sí. Ẹwà, káwàá kí ní ilé ìtẹ́jẹ́ ká dúró ẹgbẹ́ àwọn ẹ̀kẹ́ tí ó bá tọ́ sí ìtàwọn èèyàn tó gbọ́ kí wá ṣe tí bẹ́yà mánà yẹn tẹ́ẹ̀sẹ́ ìtọ́lọ́fẹ́ lò lọ́lọ́fẹ́ lò lò tó ti àwọn tó ní ẹyin jẹ́ káwọn ẹ̀pọ̀ nẹ́ẹ̀sì náà ni pé kankankan yí pọ̀ ẹ̀yìn pé mọ́jí máa bá ní sọ̀rọ̀ yẹn ni òjẹ́ kí n ti ẹ̀bẹ̀ ṣe ẹ̀yìn afọ́wà ti máa ń bára wíjù òjẹ́ kí n mọ́ tó ẹ̀yìn

tó yé báyẹn wọn ò ní rí ọtí pé ẹ̀kọ́ jẹ́ wọ́n kàn mọ̀ pé ah àbá yìí ó ti ṣáàjì ara wa díẹ̀ ajẹ́rẹ̀ wọ́n kẹ́ǹtẹ̀ àmọ́ sọ̀rọ̀ kẹ́ǹtẹ̀ mọ́lẹ̀ rẹ́rìn tó yé ẹjẹ́ ti má pẹ̀jú ìkan wa ẹni olè mọ́ ìsúlùbù dáwà láyé yìí olè mọ́ jáde nẹ́bì lọ alẹ́kọ̀ọ́ sọ́lọ́lá àríwọ̀sọ́lẹ̀ kí a sọ pé òun mọ́ mọ̀ mọ̀ ti títí ìwò òun dá ṣe àwọn sọ pé ìwẹ̀lùmí ni ò dánilẹ̀ káwọn ẹ̀ tó pọ̀ mọ́ sáájú ìwà rí òfin lè dá tó wà nẹ́bì ẹni tọ́lọ níbi ìròyìn pé wà innaka la'ala khuluqin ọlọ́run tó sọ fún aṣẹ́ akọ́tẹ̀lé wà rẹ̀ adẹ́ẹ̀kọ́ ká mú wà rẹ̀ ká mọ́rin ó túwà tún náà hasana so ẹwọ bọ́mọ̀ ṣe wá kò sí references lórí karakta nẹ́bì sallallahu alaihi wasallam kọyé umaru ti báwọn akásọ̀rọ̀ wọn gbọ́ umaru náà báwọn akásọ̀rọ̀ owó òfin gbọ́ anábì bó di di fámílì rẹ̀ sọ̀rọ̀ abúláàbì kò gbọ́ nọ́mbà abúláàbì ti fámílì wọn tó ti díẹ̀ abúláàbì fún gẹ́ àti gbọ́rọ̀ yẹn báyìí so ìtafẹ́lù bẹ̀ ni pé ìdáyà kan wà tọ̀ ìdíyà ni ẹn tí ṣe wáàtí iye yẹn tí ó mú wáàtí rẹ̀ lọ́nà nìkan ló mọ̀ ẹn tó bá ẹgbẹ́ jẹ́ pé in tó ń kálukú wa tó drive ń kálukú wa pàtó jọ́nà súnnà yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀lẹ́nu àbẹ̀pẹ́ tó ọkọ̀ bẹ̀rẹ̀ sí láyé ìṣòkòtò ni olóòsì yé dìnnà ayé ẹlòmí ìsìsì tí òjìdì ó ìsìsì nǹkan mi ẹlòmí ìwà tó yẹ pé ìjọ ọkọ̀ drive ẹ̀wà yìí nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn ẹlẹ́à ní kọ́ọ̀bù ni káàmù ní ẹ̀gbọ́n ṣìnà lè kọ́bù ní òsì máa ọdún complete ló ti bẹ̀rẹ̀ lónìí kọ́bà tí ẹnìkanì tí ń lo ìjáàbù the kọ́bù ti ti lérò àtọ́gbọ́n yẹn yé ó ẹni àti fáríáwò àti gbogbo ẹ̀ wọ́n sà mú ibi tí wọ́n ti mú ní so àìní bá àwọn èèyàn náà tẹ́ wọ́n sọ pé àgbẹ̀dẹ̀ díẹ̀ náà ni èèyàn mọ́ èèyàn mọ́ kó bòyàn lẹ́ẹ̀kan náà so ìfi jẹ́dẹ̀ díẹ̀ ni ṣùgbọ́n ẹni òun lè fẹ́ gbẹ lómi ìtẹ́yìn ti ọ ìtẹ́yìn kan fọdún mẹ́wàá ṣe tí ń ṣe wẹ̀rẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ èyí ó kàn kó lẹ̀ ni ẹ̀kọ́ tó gbọ́gbà ìtàlágámọ̀ ti ṣe nìka ah, ó tún ṣe nìka ó dá ọlọ́mọdé ọdún sẹ́yìn bẹ́yẹ̀ ẹ̀ṣẹ̀ dárúgbẹ́ tí ń sí ní ìsìnkọ́ra ó sọ bẹ́ẹ̀ ẹ kò gùn sí sílọ́sì irúgbà mi mo wá púpọ̀ wà ìwà láì kí n kéré wà wọ́n mo wá tún gbẹ̀mí kó tọ́ bàbá yìí ẹ irúgbà mi tọ́ bàbá yìí kẹwàá ní ẹlòmí ti wà ní ìsìn kò jẹ́ bẹ́ẹ̀ jẹ́ta jàta ní

ẹ̀yìn àwọn àwòrí sí tẹ́ pé ara ń tàn sọ ni ìdáyà yẹn tàùkìfíyà yìí tàùkìfíyà yẹn wá lè tẹ́lù bá bẹ̀rẹ̀ àwọn òkà ìjọ òdó bẹ̀rẹ̀ ah, wà ìdí náà mẹ́tì àwòrí irú bẹ̀rẹ̀ lẹ́gbọ̀n ah, ọmọ ti késo kòtò ẹ̀rọ náà ti sọ pé kọ́lá àrùsù ìlà ìjọ òlà bẹ̀rẹ̀ tó bí ẹ̀rọ àbí ọmọ tí ọgbọ̀ ọgbọ̀ ọgbọ̀lájọmọ́ mú gbó ní ìdí nígbẹ̀yìn ẹlẹ́mẹ́sì máa kó dáadáa iná náà ló ìyẹn rí mọ̀ àwọ́pọ̀ ọlọ́mọ ìjáàbùn ọ̀rùn jẹ̀wà nílé títàbẹ̀ pé ẹgbẹ̀ ẹ̀yẹn náà ti náà rùn wọ́n ti máa rùn lẹ́gbẹ̀ẹ̀ yẹn lánàá ṣùgbọ́n lónìí nǹkan ó ti di Mariam ya Jésù ọ̀rọ̀ lónìí yẹn arínú àwọn sàhábà arínú àwọn àwàrí jùn arínú àwọn àtìdá àwọn ànẹ́bí ọlọ́run tẹ́gbọ́n tẹ́kọ́ sàbúrú lọ bàtàlà sọ́ra níbi láti dé ìdáyàwó àbáwọn wọ́n pàá ṣe kí ni mọ́ tún ṣe dáadáa nínú ẹ̀sìn tí kìí sàwọn fẹ́ pé continuity ni òun wọ́n tó ń fi ìjáàbù àtúgbẹ̀ náà ṣe camouflage àbúrú kèṣòrò àwọn ìlànsọ o títà kan onímọ̀jẹ̀ títà ń gbà yẹn kó jẹ́ pé abúlítí ń ṣe ní kọ̀rọ̀ gbà yẹn ó tì kì gan kó jẹ́ kọ̀rọ̀ gan gbáńgbá ah, alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin mo fi jẹ́ pé jẹ́ tí mo sọ̀rọ̀ bá kọ́dàrù ẹ máa wà ní ẹni jọ́ta ń sọ mo sọ̀rọ̀ bá kọ́dàrù ní kútùbà nìkan ní mọ́ọ̀lù mo sọ pé ẹdíró ẹ̀ à ń tẹ́lọ́ bí òtún máti gbẹ́ntà àbàkú nìyẹn o kò yé so má ti yọ ẹni tí ò tí ì máa ṣe ok bọ́ra ilé jẹ́ pé oṣù mẹ́jọ ni rògbọ̀n wọn nìkì àmọ́ ìrìnkà bí ìrẹ́pẹ́ wọ́n lè ti sáré nílé bá náà kìdà tàwọn ẹ̀kọ́ sì ní àwọn alára abẹ́kọ̀ọ́ so àmọ́ ìrìnkà bí wọ́n tí ìbọ̀ sí fóòdù táwà yìí wọ́n sì bọ̀ tó kó tó wọn ṣeré kó tí wọ́n ṣe yẹ̀yẹ́ kọ́lọ̀ wọ́n pa àdá ọ̀padà tí kò tàwọn wà lánàá tó yẹ́ báyẹ̀ yìí sísà tẹ́yì mọ́ kí ẹn sálámà wọ́n ni kàlákítà ní ọ̀dá sáwọn tẹ́kù ọ̀tọ́ it doesn't mean it doesn't count that doesn't mean sẹ́ni ò lè di the corporate lọ́la ní ọ̀nà kálukú náà bẹ̀rẹ̀ kọ́nà ń dé kí ìdáyà rẹ̀ lẹ́rí kọ̀kan wá bá kó wá jẹ́ páà lè ṣe ní tí ó lọ́wọ́ wa ní ìbádà jẹ́mẹ́rin intan sọ ní pé ìdáyà kan wà tọ̀fún sí yà ní Allah subhanahu wa ta'ala ló lẹ́kàn tó lè lórí ló jẹ́ pé nínú uh, abútọ́ níbùkọ́ ní sánà náà bá Muhammad sọ́lá ń ṣe dáwà fún ṣe gbé ẹ̀fún ó wà nẹ́bìká àìbọ̀ ọlọ́run yóò túnmọ̀ sí pọ́lọ̀ òun ṣe dédé nínú ádìlú ọlọ́run wà ẹjẹ́ kí n ṣe tẹ̀sí ìbẹ̀yẹn dáadáa ká má ṣìgbọ́ ó gbọ́ àmìnẹ́dì kí ẹn tó sọ tó jẹ́ minister of defense rẹ̀ káàlù báhùn ó wù kó di mùsùlùmí ó sì ṣe dára kó ṣe gbogbo ẹ̀kùn ọlọ́nà tàbí pínlẹ̀ ìwọ kọ́ ni wà sílẹ̀kì fún mi ní mú ma wọ́n tí ó fẹ́ sílẹ̀kì wọnú fòdì mi ìwà ṣe báyẹn náà tá lásán àgbàlá ṣe báyẹn ìjọ́sí ní pọ́nà wò ṣe déédé àbò wá wò pé ìjẹfà ìjẹfì àjàwọn ilé ìjẹni kí àwọn ilé lò ara déédé ọlọ́nà ẹ̀ jọ jẹ́ pé àdìsùn àtàwọn kan máa ń ṣìtù ẹgbẹ́ kí wọ́n á tún fún wa àdìsùn yẹn ni pé anábàbà ṣe mọ̀ sọ́lọ́lọ́ àyẹ̀sẹ́lẹ́ ó bẹ́ẹ̀ nínú àrùbáyìn ẹ̀lá àdìsùn ipe àwọn èèyàn kan wà wọ́n ti máa ṣe dáadáa lọ aljanna wọ́n ti máa ṣe dáadáa wọ́n ṣe dáadáa lọ yóò kà kú some minutes zero ara náà bílò àwọn ìṣẹ́jú péréte ní ó kà kú ìjọ bẹ́ẹ̀nà padà àwọn ọba gbàwájú àwọn ìṣẹ́bú ẹni tí ṣe wáàtí jẹ́kú wáàtí ẹ̀gá àwọn ìjọba pẹ́ àmì ìṣàlọ́ àmì ìṣàlọ́ kò yé ẹ̀tọ̀ sí yẹn olóòtí máa rìlíìsì orin burúkú àbí ayẹ̀mọ́ya àwọn tẹ́mọ̀ pé ah, búrà yìí mú ṣe búrà yìí mú mọ̀ wọn ní alùsùn náà kéènìyàn tó dì àwọn náà ti ń ṣe swagger kiri náà ṣóyé àti ríra ẹ̀mọ́yé náà ọmọ ìsọpá àwọn èèyàn kan bẹ wọ́n ti máa ta burú gbọ́ọ̀

kára àti ẹ̀nà ìbàgbà wájú ìbàdàn àlùjẹ́nà ẹni ìtì ń dábọ̀ sí pẹ́yẹ kára àti ẹ̀nà ìbàgbà wájú ìbàdàn mọ́ná àwọn àfà wa ní síkìtì tó ń bẹ́ẹ̀ ní pé kìí pọ́lọ̀ wò ṣe déédéé kìí pọ́lọ̀ mọ́lá ikọ́ lọ́ọ̀ pín dáwò ìtì ń bẹ́ẹ̀ ní pé ẹni tí ti ń bá bọ̀ yẹn tó ti ń bá bọ̀ tó ti ń bá dáadáa ìsìn yẹn bọ̀ yẹn tó wá padà kú díẹ̀ tó wá padà bí pé kádà wa gbà wájú ń di pé ó ṣe aburú ó kàn wá wọná wọ́n ní kéde pé ọlọ́run mọ̀mọ́ kádà rẹ̀ bá ń fún ìtí bẹ́ẹ̀lẹ̀ ní pé síkírítì ìgbà tí kí ṣe dáadáa yẹn yíyọ́lẹ̀ dà àgbọ́n ah, ah, nǹkan yẹn yìí bó bá tún pàdé mọ́sálásí yẹn bẹ́ẹ̀ ni yíyọ́ àwọn nǹkan kan ṣe ń kọ̀rọ̀ ní fọ́ kó ló tí ò yẹ kó fọ́ ó yẹ yìí ah, ẹ̀wọ́n láwọn tún bèèrè jùmọ̀ àwọn náà mọ̀ jùmọ̀ rẹ̀ hmm. ó ti fórí ti ti kó so gbogbo kóló tó wá pọ̀ yẹn oní ẹ̀yọ́ ìtù data ló ti máa ṣe kọ́là yàtọ̀ sí yẹn láti ẹ̀gbé ti kóló lẹ̀ ó yapa ọlọ́ ní járíbo shirik torí pé ìtàjẹ́ sọ ẹ̀rí kàbáyìrì ní ẹ̀jẹ̀ kàbáyìrì ó ti ẹ̀tún yapa shirik gangan inú ní tó lẹ́gbù tó náà mọ́ ńlá tí ò ní sọ àbí ẹmọ iye mọ́mù fẹ́ gbé wọ́n jẹ́ bí dánlá wọ́n ní dándé táwọn náà ń tẹ́ tí àwọn jẹ́gí nìkan tẹ́lẹ̀ pé pé àwọn so kádàrá ìdáwọn sí ń pọ̀rọ̀ yẹn ọlọ́wọ́kà gbé wá sí gbéjì tó àpìlẹ̀ sí sàjàrí tó ti yé ní ilé wà mọ̀ pé ọlọ́run ti dáadáa ọ̀rọ̀ rẹ̀ òwúlẹ̀ ọkọ́ dá pẹ̀lú tó jẹ́ pé èyí tí wọ́n máa pè ní mùsùlùmí òdodo ó lẹ́jẹ́ tó kọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ sí ìkẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ ẹni tàbátì kẹ́ndí ọ̀rọ̀ pé ẹgbẹ́ títàmì sọ pé káàkiri ìfẹ́ sọ̀rọ̀ yìí torí ó fẹ́ like it sound like onífà language nínú but tára bá kára gẹ́gẹ́ rí sọ máa sọ ṣe mọ̀ ṣe ń pẹ̀ títàmì àjẹ́gbọ́n No, subhanallah, subhanallah, no, no, no, no, haram. Gbogbo ń tẹ́ẹ̀kì ẹbá ní kẹ́ẹ̀tú fóònù rẹ̀. Ẹbá ní kẹ́ẹ̀tú fóònù rẹ̀. Àrámù gẹ́gẹ́ ní kọ̀mpítì fóònù. Ìkánná àwọn ọ̀rẹ́ wa burúkú kan, nígbà kan. Ẹgbùn ọgbọ́ ẹwà burúkú kan. Ó lọ sáàfù bí kan. Ó wá tán ọmọ kan pò fẹ́fẹ́ ọmọ ẹ̀nà dáa àwọn tí fàárọ̀ gbogbo lágbára ẹgbọ́n ti bá pàdé inú mm-hmm. ó sà lọ sáà ní ẹ́ta ń tàn fún owó fẹ́ fún owó fẹ́ fún owó fẹ́ the honest thing tó wá ń bẹ́ ẹnu pàtì yẹn ni pé ó wá lóun fẹ́ súnmọ́ mọ́ yẹn pò fẹ́ súnmọ́ ọmọ ẹ̀wọ̀n sọ pé ó di ọlọ́ra ṣe fẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹjọ́ mọ́ ríkọ́dù rẹ̀ ìgbé ó ní tó wájẹ́ fọ́nẹ́sì wá ní pé ọ̀rẹ́ wa náà fún wa ní kọ́bàrù ẹ̀rù ọ̀rẹ́ burúkú rẹ̀ pẹ̀tẹ́ àwọn lọ́sà àbẹ́sà ló ìjà àwọn ẹ̀dẹ́dẹ̀ wọn sí ó ní tó wájẹ́ rẹ̀ ní pé gómìn ní sọ fún òun pé ah ó ní tó wá rí ìtí títà yẹn ń pè rẹ̀ kéèṣe títà tí ń borí náà ní àwọn student títà ìkò ìtí ń pè rẹ̀ ní títà ń jẹrọ ṣe tí tó jì ní ó ní tó wá rí ní pé kéèṣe so kọ̀ọ̀rẹ́ lòmí lọ́mọ̀ àpàràmọ́ fún dáadájọ́ gbàgbà kù díẹ̀ tí ó kù kéèkọ́nà òṣè dédé àmọ́yà àbádẹ́dà ní àmọ́yà aláàmọ́mù tẹ́ pé àwọn ẹni mọ́mù mọ́sáájú wọ́n yọ́lẹ̀ dálẹ̀ ní kí tẹ̀lá mọ́ mọ́ ní ẹ̀rẹ̀ lóbi tẹ́ pé pẹ̀lá tó mọ́ bá tẹ́ bọ́ hadithi yẹn òtúmọ̀ sí ti bá náà òṣè dédé ẹjẹ́ títí tí bá burú bọ̀ ṣe wá àdìgún lábúrú tí lọ́wọ́ àbásíkò tó náà fẹ́ gbẹ́ta òkè bí yàyẹn dé kò tí ìdíwá bá ẹni ọ̀dẹ́ pé just little time tí ó wà tí ó lọ tí ó kù wọn àtàwọn tí ó kù ìjàdé lọ bá aláṣọ àtàrà ọlọ́wọ̀n kan yóò ayá gbọ́yé tí ó ti gbọ́yé láti yóò ti gbọ́yé tí máa ń jẹ́ ní ti ṣe lọ tẹ́lẹ̀ ó ní pé wọ́n fi nígbà máa gbé ilé ayé gẹ́gẹ́ ẹni tó ṣe kí ni gẹ́gẹ́ tí ó jáde ìjàbẹ́ tí ó lọ níjọ́ náà so ibi tá a dé nìsín ni pé ah, Sheikh wa wọ́n sọ pé رزقني هدى سبيل الهداية يسأل رزقني هدى سبيل الهداية يسأل ìyẹn ni pé a sheikh wọ́n fún ẹniyàn létí pé rúzìkọ́ lè húdá mọ́ndìrì hidayat ti jẹ́ tààrù ọlọ́bà ní kí ọlá ó fún àwọn ní ìmọ̀nà ọba táwọn ròyìn rọ̀bà tó yẹ pé ọba tó máa ń fún rí ẹmbá tí ẹmá tí ń tọrọ lọ́dọ̀ rẹ̀ tí ń ṣàdúrà tí ń jẹ́ pé tí ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ní bímọ̀ ní ọlọ́run ọba tí máa ń fẹ́ tó bá ti wù tó bá ti ọmọ tí máa ń fẹ́ tí bá ń ṣe béèrè tí bá máa béèrè ọwẹ́ hadith anas anas sọ ẹ máa sọ pé yá mọ̀kọ́ lébà ìkùnlú aláàdínì olóòtú máa bàbí dáa máa ṣe òsìn àpé gbogbo akọ́là tó lójúmọ́ àwà ní okùn gbẹgbà kápẹta ọlọ́wà ní kí ẹ̀mọ̀ kí ẹ̀nà ìdíje bídò èyí àwọn bínú pé ọlọ́run òdédédé tọ́rọ̀ òdédédé dáa jù gẹ́gẹ́ ọmọ ti gẹ́gẹ́ wà lè fi ṣe òun ṣe torí pé anàdún máa kì bèèrè wà lẹ́gbàbà ẹ̀sọ́lá wípé akílọ́dúnlé àdúgbò tó ní pé àárín ọwọ́ méjì aláṣọ àtàlá ní ẹ̀mí wá wà ìmọ̀ ìmọ̀ yóò jẹ́ ogun máa yàṣà bó bá ṣe ògùn ní ìmọ̀ yìí yóò kàn yíbẹ̀ nìkan yóò kàn yí sí pọ́sítìfù ní pé pọ́sítìfù mọ̀ bá lọ́dún yóò kàn tó gbé lẹ́lómí ní nẹ́gẹ́tìfù tó bá tán wọ́n tó àfẹ́kọ́ lọ ń gbé ẹ̀mí jẹ́ nẹ́gẹ́tìfù ó ní láti máa ní òru àdúrà yẹn Sheikh ní ọlọ́run ṣe ìrọ̀rùn ìdáyà táwọn wà bẹ́ẹ̀ ní àkídà àwọn àti lọ́kìn àwọn yìí nítorí pọ́lọ̀ ọlọ́ba tí mọ́ fíyàn mọ́nà sí kí ni ojú ọ̀nà tó mọ́ ó nìyẹn tí mọ́ ń bilé rí ìmọ̀nà yẹn ẹjẹ́ kí n lórí 5 minutes kò rá apẹ́nà kà tó bẹ̀rẹ̀ nínú mi ṣe pàpà pé ìsmáàkàlà mọ́mù àkọ́ kí n fi kọ́ọ̀lì yìí ìsmáàkàlà mọ́mù àkọ́ kí n fi kọ́ọ̀lì yìí ìsmáàkàlà mọ́mù àkọ́ kí n fi kọ́ọ̀lì yìí عنه ولا يتبدل لا ينثني عنه ولا يتبدل لا ينثني عنه ولا يتبدل Sheikh Sakun isma'a kalaman isma'a kalaman listen to me isma'a kalaman tẹ́tí kó gbọ́ isma'a kalaman muhaqqaqin ọ̀rọ̀ tí ò ní rùjúrú lè fẹ́ sọ fún ọ̀rọ̀ listen to my past ìgbèrí tó yá pé kí n fún ẹlòdòdó ọ̀rọ̀ ṣàgbọ́jọ́kọ́ sọ̀rọ̀ síwájú ìsìnáàkà aláàrùn tẹ́ ti jẹ́ kí n fún ọ ní pàtì tí ò yí ọ tí ò yí ọ tí ò yí pé mo fẹ́ purọ́ nú jẹ́ kí n fún ọ sí ikọ́ ó ní yí ìdápẹ̀ ní kóòlù nígbà míì àámù mi náà lápùrí ó ju kẹ́ẹ̀sọ́ kó jẹ́ pé tí èèyàn sọ lẹ́nu lọ nínú ìdè lábàbá pẹ̀lú ó ju déyàn tó lẹ́nu lọ alùkóòrì yìí máa fi dábà tàn ó jẹ́ pín déyàn kọ́lẹ̀ ó sì lè jù báyẹn lọ kọ́ẹ̀pín tẹ́ ti kọ́lẹ̀ kì í sẹ́ kó gbìyànjú láti sẹ́kọ̀ọ́ pé mi kó lè láì so ló jẹ́ pé alùkóòrì àámú nínú اسمع كلاما محقق اسمع كلاما لسن محقق في قوله nínú ọ̀rọ̀ tẹ̀mí ayé rẹ̀ ètí mò ń sọ ètí mò ń wù máa tó ń bẹ́ bèèrè ń pa rẹ̀ jí kí n fún ọ ní pàtàkì tó fẹ́ mọ̀ ń pa rẹ̀ mọ̀ ákìkí ètí ò níyè méjì inú ni o ṣẹwárí ta fẹ́ pàdébẹ̀ ni pé ṣéèkì ń tẹ wọ́n ṣe ní bíbí àrí element of pé ṣéèkì ṣe tẹ́síkíyà tó nẹ́fì kíyàn máa fọ́rẹ̀ mọ́ kíyàn máa post lórí tọ́lọ̀ máa ṣe fún yàn ṣọ́wá dá àbíkọ̀ dá nínú ẹ̀sìn tó bá dá torí pé méjìnà lùbọ́sí igun méjìnà lùbọ́sí ó dá kò ìtò dá tó bá wá dá ìbóló ti dá kíyàn ti máa ṣèyàn ara pé àkwá ah, ọlọ́nkẹ́ni kékeré ṣe pé ó ti lẹ́mẹ́ntì ìgbéraga nú kébùrù nú abẹ́ ọ̀pọ̀pẹ́ ní tààtọ́ lẹ́nu yẹn so wá dá káwígbẹ́ àbí ọ̀dá ọ̀dá kọ̀dá igbó ló ti wá dá igbó ni ò ti dá báyàbẹ̀ láti wá bẹ̀rẹ̀ padà lọ́mẹ́jọ́ على سبحانه وتعالى كثر من يتقنوا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمه الله وبركاته نعم ويا ادير Thank you. Ẹni tí ẹ̀yà. Ìgbàtí ìgbàláwọ̀